الحمد لله أمر بالتعاون على البر والتقوى وحث على الاستمساك بالعروة الوثقى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وإليه المآب والرجعة وأشهد أن محمدا عبده ورسوله حث على التعاون على الخير والنصح والنصح لكل مسلم صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله تعالى وأطيعوه واعلموا أن بذل النصيحة فيما بينكم من أهم ما يجب عليكم فقد روى الإمام مسلم في صحيحه عن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي القرقية تميم بن عوف الداري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال الدين النصيحة ثلاثا أي قالوا ثلاث مرات قلنا لمن يا رسول الله لمن يا رسول الله قال لله عز وجل ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم وهذا الحديث هبة الله كما سمعتم أن الدين النصيحة فهي تشمل خصال الإسلام والإيمان والإنسان لأن الدين يشمل هذه الأنواع الثلاثة فهو من جوامع كلمه صلى الله عليه وسلم وقد وردت بمعناه أحاديث كثيرة منها قوله صلى الله عليه وسلم من لا يهتم بأمر المسلمين فليس منهم ومن لم يمس ويصلي ناصحا لله ولرسوله ولكتابه ولإمامه ولعامة المسلمين فليس منهم وهذا حديث آخر وقد ورد في أحاديث كثيرة طلب النصح للمسلمين عموما وفي بعضها طلب النصح لولاة أمورهم وفي بعضها الأخرى نصح ولاة الأمور لرعاياهم وقد ذكر الله سبحانه وتعالى في كتابه الكريم أن الأنبياء عليهم الصلاة والسلام قد نصبه لأممه قال النهي عليه السلام أنه قال لقومه أبلغكم رسالات ربي وأنصه لكم وقال عن هود عليه السلام أنه قال لقومه أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين صالح عليه السلام أنه قال لقومي يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصرت لكم ونصرت لكم ولكن لا تحبون الناصحين وقد على النبي صلى الله عليه وسلم في هذا الحديث مواضع النصيحة أنها تقول لله عز وجل بمعنى أن العبد يقوم بأداء ما أوجبه الله تعالى عليه من العبادات وتقرب إليه بنوافل الطاعات ويترك ما نهى الله عنه من المحرمات والمكروهات وأن يكون كل عمله خالصا لوجهه ومن النصيحة لرسول الله وقبل ذلك معنى النصيحة لكتاب الله الإيمان به ومحبته واتباع ما جاء فيه وتعظيمه وإجلاله وتعلمه وتعليمه وتفهمه وتدبره ومداومة تلاوته فيجب على المسلمين والمدارس والبيوت أن يجعل له المكانة الأولى في المناهج الدراسية والصدارة في الحصة اليومية ومعنى نصيحة رسول الله صلى الله عليه وسلم في حياته بذل الجهد في طاعته ونصرته ومعاونته بالنفس والمال وبعد وفاته صلى الله عليه وسلم بالعناية بطلب سنته بطلب سنته ودراسته ودراسة سيرته للاقتداء به والتخلق بأخلاقه وتعظيم أمره ونهيه وترك مخالفته وبغض ما خالف سنته وأن يحب الرسول صلى الله عليه وسلم أعظم من محبته لنفسه وولده ووالده والناس أجمعين وكذلك محبة قرابة قرابة النبي صلى الله عليه وسلم وصحابته وطاعته فيما أمر وتصديقه فيما أخبر واجتناب ما عنه نهى وزجر وأن لا يعبد الله إلا بما شرع ومعنى النصيحة لأئمة المسلمين والمراد بهم ولاة الأمور والنصيحة لهم حب صلاحهم واستقامتهم وحب اجتماع كلمتهم على الحق وطاعتهم بالمعروف وإعانتهم على الخير وعدم معصيتهم والخروج عليهم ما لم يحصل منه كفر بواح وقد أمر الله سبحانه وتعالى ورسوله صلى الله عليه وسلم بطاعة ولاة الأمور ما لم يأمروا بمعصية الله وحرم الله رسوله صلى الله عليه وسلم معصيتهم وشق عصا الساعة وتفريق الكلمة وأمر بالضرب على يد من حاول ذلك فطاعة ولاة الأمور واجبة وإنجاز وإن ظلموا ما لم يخرجوا عن دائرة الإسلام ومن النصيحة لهم إفداء المشورة النافية لهم ودعواتهم إلى الخير وتنبيههم على الخطأ بطريقة, بطريق المشافات أو المكالمة ما أمكن ذلك ومن النصيحة لولاة أمور المسلمين الدعاء لهم بالصلاة والإصلاح والاستقامة والتسديد بالأمور فإن الدعاء لهم من أعظم النصيحة وهو دعم الصلاة بالصالح فمن وصول أهل السنة والجماعة طاعة ولاة الأمور ونصيحتهم والدعاء لهم ومن النصيحة لأئمة المسلمين التعاون معهم في القيام بالأمور التي يفيدونها إلى موظفيهم فيجب على من ولا ولي الأمر وظيفة وظيفة من الوظائف أن يقوم بها خير قيام ويتساهل بشانها أو يضيع شيئا من أعمالها فإن ذلك من الخيانة التي حرمها الله رسوله صلى الله عليه وسلم فإن هذه الوظيفة أمانة ائتمنك عليها ولي الأمر فإن قصرت فيها فقد حلم الأمانة وأن الله لا يهدي كيد القائمين أيها المسلمون يجب أن يكون المسلم قدوة صالحة قدوة صحيحة لغيري في كل تصرفات قال حسن رحمه الله تعالى قال بعض أصحاب النبي صلى الله عليه وسلم والذي نصر بيدي إن شئتم لأقسمن لكم بالله بالله عز وجل إن أحب عباد الله إلى الله الذين يحببون الله تعالى إلى عباده ويحببون عباد الله تعالى إلى الله ويسعون في الأرض بالنصيحة يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا أتقوا الله فما تقوى ولا تقوى وقوى يدادا lórí dáadáa ti bẹ̀rù ẹ̀ ọba tí ó pa wọ́n láti kádùrọ̀ mọ́ òkú tó yí tó ní já onẹ́rẹ̀ islam èyí tó fi alukurani kẹrin tó fi sọrí ìmọ̀nà sílẹ̀ mo ń jẹ́rìí pé ọkàn sọ̀rọ̀ náà bá wa ní àwọn ọba tí ò lórogún ni ọ̀dọ̀ rẹ̀ lápadà sí tí ò sílé méjì ọ̀dọ̀ rẹ̀ látẹ̀rí sí tí ò sílé méjì mo ń jẹ́rìí pé anẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ẹrú ọlọ́ọ̀bá wa náà ni òjíṣẹ́ ọlọ́ọ̀bá wa ni nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam ó fòrò wa síbi ìfọwọ́kọ̀ lórí dáadáa láti máa kẹra wa ń lọ ká máa bára wa sọ̀rọ̀ ọlọ́run ká máa sì kíkí fúnra wa ìtàkùn yìí náà fẹ́ hà àlímsọ̀lọ́lọ́ òtàrọ̀ sọ́lá ó fi gbogbo sí ayé ọdún pàtẹ́ ìṣẹ̀lẹ̀ an ń tọrọ ya ìkẹ́ náà àti jẹ̀ kuma mara àwọn ará Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn káàbù rẹ̀ àdúgbò tó bá tẹ̀lé tó tẹ̀lé ojú ọ̀nà wọn títí di ọjọ́ gbèrè àti yáàmà ọlọ́kọ̀ máa yóò ní na náà kúrò Islam wa ká sì mọ̀ wípé ìmọ̀ síra ẹni létí nípa gbígbọ́tọ̀ náà sí ló wà nínú ọ̀nà yan ẹ̀sìn wa òun ló wà nínú àdíkì ti ìmáàmù Muslim yẹni pé in tí ó jẹ́ àkòrí ọ̀rọ̀ wa lónìí gan ó ní wípé kámọ̀síra wa lẹ̀ nípa mímọ̀ bọ́ra wa pẹ̀lọ́rọ̀ ọlọ́run ọ̀lá ìyọ̀kọ̀ nínú sáǹfà ní ju káfúnra wa lóúnjẹ lọ àbówó dáàbì jẹun sáàbá jura wa lẹ̀ nípa nínú ara wa létí tí ọ̀rọ̀ yóò fi yọ nìkan lẹ̀ pẹ̀lú àdìsí òfẹ̀fẹ́ káàkiri inú sahih muslim àdìsí àbírò fáyàtà tẹ̀lẹ́yìn ọmọ áwọ̀ àdáyé ọlọ́pàá ayọ́rọ̀ sí sahabi ó náà náà ní sallallahu ta'ala sallah ó ní àdínú nasiha òjísọ́ náà wọ́n pààrọ̀ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ìkíní lọ́lẹ̀ àdínù tó wí yẹn ó kó gbogbo ní jẹ́ islam sínú pátápátá abala islam abala ti iman abala ti islam gbogbo rẹ̀ ni ó ti kó sínú pé àdínú ànàfihà ẹ máa kìrà yìí lọ tó pé tá a bá yọ ilé ìkó ìlú islam bá bí ìsìn yẹn ti kéré tó kò sí islam nìyẹn nípa pípa máa pẹ̀lá sí àkíyèsí bóyá ti ran àwọn lẹ́tà ní ìdí kan tó sọ wípé òjíṣẹ́ ọlọ́run ní èso máa ń bẹ pẹ̀lú èèyàn kan a máa súnmọ́ púpọ̀ wọ̀húwà nínú ìsìnkú ní àbọ̀ àjò a sì máa ta kété séèyàn méjì a sì ti máa rí èèyàn kan mú a máa jẹ́ ìràkùn láti rí èèyàn méjì lọ nítorí pẹ́nìkan ó pàtí ìtẹ́nìkan yóò pàtí ìtẹ́nìkan bẹ̀rẹ̀ látọrí méjì lọ bẹ́ẹ̀ ó ṣòro jésù láti rí jàmá àdàrú ṣùgbọ́n nìkan dóńdó ó kú yẹ́bẹ̀sù ọlọ́mọ́sà ọlọ́mọlẹ́yìn sọ ọlọ́kọ́sà lókùn ìmánìwá ó onípe ọlọ́wọ́ bá nígbà tó tẹ̀síwájú lọ́rọ̀ yẹn lẹ́yìn ìgbà tó pààrà gbólóhùn ilẹ̀ mẹ́ta àwọn abilé rí tó rí bí ọlọ́wọ́ bá nà sí hà ní kúta ni ẹ̀rì tí wọ́n sábà sọ pé ọ̀rọ̀ táwọn sọ̀háàbà máa béèrè tí wọ́n fi gbálà yẹ tó tíra lọ́tọ̀ tàbábẹ́tọ́ di tíra ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní òbí ẹjọ́ àwọn sàábà lónìí lẹ́mà sọ fáwọn bọ́ọ̀rọ̀ kan wò ní béèrè kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yẹn ju kí wọ́n ti gbọ́ ọ̀rẹ́ yẹn sì ṣe wọ́n ní kàyé ti pé ewu tó lélẹ̀ tàbí gbọ́ ẹni tó bọ̀rọ̀ sí ìgbẹ̀ wájú wọ́n wá máa pè lẹ́yìn ọ̀rọ̀ yìí àwọn gbọ́ nǹkan báyìí nígbà tẹ́ gbọ́ ǹjẹ́ bí ẹni tẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ léèrè pé pé ńgbà tẹ́yìn bá gbọ́ tó bá jẹ́ ìgbọ́kúgbọ́ àbísọkúsọ sẹ́yìn bá là ń bẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn tí ò ní là ń bẹ̀ kọ́ ìní ìtìjú máa bá wọn níbi pé èyàn wà gbọ́dọ̀ dojú béèrè kọrù olú bàbá wọn èyàn kó sí ẹnu èyàn wà gbọ́dọ̀ sọ pé ṣé ìwùjẹ ẹnu àmọ̀ láti ìgbàta lẹ́pẹ̀tì èyàn ọkọ̀ sí ẹ̀yìn ẹ̀ ìyẹn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí Yorùbá bìkìláàbì àfáàbì ọ̀tọ́lélà pẹ̀lọ́gbàwò dáadà pẹ̀lẹ̀. wọ́n dára bá mi títí àwọn sàhábà ní pé wò yá Rasulullah yá Rasulullah nínú Al-Qur'an Karim ẹwùn ẹgbẹ́ lóhùn tó wáyé pé ẹ̀sánú nẹ wọ́n wà bí ọlé rẹ̀ tálọ́lọ́ máa ń pàtó àwọn sàhábà ọ̀pọ̀lá fún tọ́lẹ̀ wọ́n wà bí ọlé rẹ̀ wọ́n wà bí ọlé ọlọ́wọ́ apá náà nílé sí ìbéèrè fún òṣèwà bẹ́ẹ̀rẹ̀ àti béèrè àti ìsìn ọlọ́wọ́ pẹ̀lú tọ́jà lẹ́nu sọ̀rọ̀lọ́ ìpàdà sọ̀lẹ̀ ara rẹ̀ ní ìbéèrè tí wọ́n béèrè pé nàfíà ló jẹ́ fún tààní jíṣẹ́ ọlọ́wọ́n fún wọn lókè pé lillahi wa li rasulihi wa li kitabihi wa li a'immatil muslimin wa 'ammatihim ní tí òbí ẹnìkan lẹ́nu yẹn sàárẹ́ nìkan tó bẹ̀rẹ̀ ọlọ́run tààrẹ pàṣẹ nà sí àfún tàbí tó sin lọ́run ní pé wọ́n gba certificate tó wá fúrì káyọkábà sọ̀rọ̀ ọlọ́run tí ń bẹ lórí ilẹ̀ ayé nígbà tọ́lọ́run sọ pé nà sí hà lèlá tánàbí tọ́lọ́run sọ pé nà sí hà lèlá wáyọ̀ fúrì ṣùgbọ́n

òun náà ni ká gbà mọ̀ràn tọ́lọ̀ fún wa ká gbà tọ́lọ̀ sọ kalẹ̀ ká gbà fẹ́ tọ́lọ̀ fún wa ká tẹ̀lé bí òun ló ti jẹ́ ká sì jìnà sí tó fi léwọ̀ bí òun ló ti jẹ́ nà sí àfà nàbì sallallahu ta'ala sallam ó ṣe déédéé bí a jọ pé jẹ́ sí fún Allah subhanahu wa ta'ala ìsáná lè bá mú wa á tún kòkòrò súnmọ́ fún wa a fi nífẹ̀ẹ́ rẹ̀ fi tẹ̀lé a fi gbàgbọ́ a fi nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ọba dá lọ àtàwà gẹ́gẹ́ fún ara wa sallallahu ta'ala alaihi wasallam àyímọ́tìlì mùsùlùmí àwọn tí wọ́n ń darí àwùjọ ẹlẹ́sìn Islam àbáwùjọ ayíta náà tí ìsìnkú Islam ni wọ́n ti ń darí ẹ̀ kátó lọ́bẹ̀ yẹn ọ̀tọ̀ ní tí mo rò wípé káti bára wa sọ̀rọ̀ tí rò lálẹ́ mo wá jí ó sì wà lọ́dọ̀ mi pé tí ó sì tún ó sún mọ́ra wọn bákan náà alìsìláàmù alìsìláàmù bèlà sílù ìsìláàmù tá ń ṣe tí ó fi sílímù ń bẹ tí ó tálàáfíà ń bẹ láàrin ara wa òní bọ́ọ̀lù ká fi sọ̀rọ̀ ayé nà náà nígbà tó bá yá gbà mí ṣáà lọ́wọ́ bí mo ṣe jí tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yìí ni orí pé àwùjọ ti dàrú nípa ìnira tí yóò bá ọmọ ádámà lábẹ́ ìjọba ẹni ọ̀pọ̀lọpọ̀ èèyàn kọrin wọn ò wí rí àwùjọ dàrú kẹsì pé wọ́n gbìmọ̀ wọn gbàdá nígbà tí wọ́n ka kókó olóòròyìn àtìgbà tí wọ́n fún sọ fíkà òyìn mọ́ pè wọlé ọ̀pọ̀ yóò sọ dáadáa nípa ìjọba àwọn èèyàn ń dapòró àwọn èèyàn sì mọ́ sọ̀rọ̀ kan táà máa fi bí ara wọn gbọ́ nígbà a bá ara wa lé ìmọ̀tán wa ní àwa náà là ń kọwọ́ ara wa fira wa síjọba náà ló tó tẹ́lé yìí bóyá níjẹ̀jọ onílà ń kọ̀rọ̀ kan tó jẹ́ pé bí ó bá jẹ́ pé aráàlú ń jẹ́ pé kó tòrò ìjọba ó sì nígbà ìjọba ní lókè pé kó lè gún aráàlú ó sì bàjẹ́ iná ní sọ̀rọ̀ débi wípé ẹni tí kọ̀ èrò mọ́tò tó ọkọ̀ yí dànù tán wọ́n wá ń dẹ̀bí ìrora wọn ọ̀rọ̀ tí ń bẹ ń lẹ̀kọ́ tó ní paríta láàrin ààrẹ tí òmù kankan tó bọ́rọ̀ orílẹ̀-èdè ti ẹlẹ́ẹ̀kejì tó bọ̀ táwọn wa táwọn àkọ́bí ogún bàbá wa oníkíni oní Nàìjíríà àfẹ́ntí ìbátọmọ Nàìjíríà tó jáde jọ orílẹ̀-èdè gbogbo ọmọ tó bá jọmọ Nàìjíríà nípa bíbí tó rinlẹ̀ ogún bàbá wa ní gbogbo Nàìjíríà ìpapata àtàlùmọ́nì ilẹ̀ tálàkọ́bí àwọn olóṣèlú ni wọ́n gbẹ́sẹ̀lé báwo ni fámílẹ̀ ẹ̀yọ̀ kan tí bàbá àgbà tó dákọ̀ bí n gẹ́sẹ̀ lógún wọn fóò ní tẹmọ inú náà ti mọ̀ iléyìn ó dá orú ó bọ́ọ̀bọ́ pa bọ́ọ̀bọ́ lẹ́sẹ̀ yóò ṣe kíni yóò ṣẹlẹ̀ ara ẹ̀bùn Yorùbá mọ́ sọ pé ń ká wípọ́ náà ló gbọ́ Yorùbá ń dàgbà fún yẹ ká wí fún yẹn tó yẹ ká dákẹ́ ẹni tá a wí fún ọ̀bàjọ́ gbọ́ kó bà á sì sọ tàwa ara wa tọ́rọ àwọn tí ń ṣèjọba tí àwọn èèyàn ń fẹ̀ owó ló hàn sí yìí ẹnìkan béèrè ó ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ní kí wọ́n pè wọlé ó ní nígbà fún ìtàn rí báyìí báyìí má pèjú olóyìn mẹ́ta wá ó ní tẹ́jọba là ń sẹ́wọ̀n wọ́n ní tọ̀ tó ń bi wá léèrè mi ó ní mo ni kẹ́ máa fèsì ní ẹ̀bá sọ pé tá bá bẹ̀rẹ̀ orí abẹ̀rẹ̀ gbogbo àrọ̀ ẹjọba wí o torí kí n sàwọn táàmù ara wa ni wọ́n ti lọ láti bẹ̀rẹ̀ republic ara wa náà wọ́n ti lọ kàkàkó sàn ó ti wá ń burú nínú kàtàwọn èèyàn ń fi ẹ̀wọ́nú náà sí sọ́rọ̀ àwọn èèyàn ti ń lọ bìkan náà tẹ́nu ò ní pé bámúbámú mo yó èmi mọ̀ pé ní fọmọ ẹnu míì ìjọba ń ṣe bẹ́ẹ̀ nígbàtà pé àdínù káṣíra wa náà lẹ̀sìn ẹ̀sìn táwa ń wí ìsìláàmù ni o báwo la fẹ́ rí òṣèlú sí nínú ẹ̀sìn kí ló fà táwọn èèyàn ò ìdàlúrú wọn wa lọ wọ́n mọ̀ ẹni àwọn sa náà kódà yìí jẹun lọ́dọ̀ wọn sallallahu ta'ala alaihi wa sallam òdíjọ́ náà lọ́mọ jẹun níbi tó ń jẹ bá wà lọ́dọ̀ sàábé nígbà táwọn kòlàfọ́ ọ̀rọ̀ sì dùn tí wọ́n ṣèjọba àdàdàtọ́rà ọbákì wọ́n bí Allahu ta'ala anhu bákan náà lọ́mọ ṣe rí ẹ̀kọ́ dámọ́ ìgbàlọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam ni wọ́n mọ̀ fara yá lójú ayé a sọ̀lọ́lọ́wọ́ ìtàrọ̀ sọ́là ebí mọ̀ àwọn tí wọ́n ń ṣubú lórí sọ́lá wọ́n mọ̀ ju òkúta mára wọ́n mọ̀ ju òkúta kí wọ́n gbélé o lójú ayé àbùbákìrì tó jẹ́ ààrẹ wọ́n fún ní sí ń gbà nínú owó ni ọwá kiri aṣọ ní Madina ọ̀dí ọlọ́pàá kìí tẹ́jọ́ pé tàà bá sọ̀rọ̀ islam lórí tí sọ lásán ló kù orí ahọ́n wa nìkan ló kù sí àfẹ́lẹ́ ìbáwọn lórí sọ̀rọ̀ ẹjọ́ bá sọ pé kò pọ́síbù ọ̀báyé jẹ́ ni pé ẹ̀kẹ́ sọ̀rọ̀ ọjọ́ òun lẹ̀ èyí ò pọ́síbù mọ́ lónìí ọ̀báyé jẹ́ lẹ́tọ́ bá sọ lẹ̀ láàrin wa àbákọ̀ ní ọlọ́wọ́ ọnwa nù wọ́n wá lọ bá yé pé ẹ pàṣípò lẹ̀ tó bàbá bàbá ẹ pàṣípò lẹ̀ tó lẹ́àrí ní kìláàfà fún ìjọ lórí wa yìí àwọn fẹ́ ní ní 100% freedom ò tó so ààrẹ ní ọjọ́ ń pàdé lọ́jà kan láwọn àbẹ́nìkan ní máa ní inú máa ń wà lọ́jà tó ń pè lọ́jà ní ọdún kásọ̀ lọ na haula wala quwwata illa billah ìbáyé ta wà iná ni wọ́n tún wá fi kún ó dáná áfìkàbá ẹkùn áfìkàbá ẹkùn mo ń sọ ọjọ́ kan nígbàtí mo tún wá rí ní tí wọ́n fún tẹ́lẹ̀ àti tí wọ́n fi kún omi ó sì fẹ́ máa bọ́ lójú yìí síbẹ̀síbẹ̀ náà kò tó jẹ tàbá sí ògbẹ̀ papọ̀ lọ́dún kátó wá sọ àwọn tí ń bẹ lábẹ́ wọn wọn dáyérú lásìkò mọ́rọ̀ mọ̀kàtọ́ rọ̀ díẹ̀ lọ́rọ̀tàálẹ̀ àyìn wọ́n ń pè nǹkan aráàlú dédé àtàràlú àtààrẹ opportunity làwọn èèyàn tí ń sùn sí lónìí ni wọ́n ní tí ẹ̀bá sì gbàgbé ẹlòmíì dépò yẹn torí títí ẹlẹ́bàjẹ́ kìí sóore èmi máa ń sọ̀rọ̀ kan tó tún sọ lójú ọmọ ìyá mi kan lánàá ẹni tí wọ́n bí lé mi àbẹ́ tí wọ́n bí mi lé tó bá sòṣèlú tó bá wọlé èmi ò ní sọ fún pé congratulations ìjọba náà kárí sára ló bá jọ sí pé àbọ̀yọ̀ ṣùgbọ́n ní bẹ̀rẹ̀ kọ́ ni congratulations ọlọ́run fẹ́ lómi láǹfààní àtọ̀pọ̀túnítà àti débẹ̀ tó kí fi ẹlẹ́bàjẹ́ tó bá wà láyé tó bá sí láyé mọ́ ọmọláyé mọ́ ìgbé sépè lọ́nà ni wọ́n sì mọ̀ rìpọ́lì sí mọ̀ rìflẹ́t ní láwọ́lì màhù ẹ̀dàkùn wà lọ́wọ́rẹ́ jẹ́ èèyàn tó tèlé ó bí jẹ́ àmà wọ́n wọlé ó ti fókè ni iná mo sọ pé tá a bá bẹ́rẹ̀ orí àbẹ̀rẹ̀ rí ẹni tí èèyàn wọlé tẹ́yàn wọn wọlé síbi ìjọba tí wọ́n wò pé ńgbà tó ti jẹ ti ẹ̀ tó sì fáwọn tí ń bẹ sàká náà bí àbúrò bí ẹ̀gbọ́n bí ará àdúgbò jẹ náà tọ́ dẹni eré lábàbí tó fi sọ́fà ìyá iná là ń jẹ yẹn ní níjọba kan yẹn kódà ní western world lónìí ìsáńpẹ̀ níjọba kan pẹ̀lú ni wọ́n ní òfin fámílì fámílì wá jẹ́ abala kan nínú ìlú tí ogbó yóò fi dàpà nínú fámílì ní oúnjẹ lóun náà oúnjẹ ní dọ́gbàdọ́gba ẹ̀tọ́ka ẹ̀tọ́ka nínú nínú àwọn ìlú tí ó lajú wọ́n tẹ̀ ń bí wọ́n bí àwọn èèyàn léèrè pé ẹ bá bí àwọn ọ̀mọ̀wé léèrè Nigeria develop country ní àbíbọ̀ wa nínú developing country ní bọ́kọ̀lọpọ̀ ọdún mọ́ sábà dáhùn yẹn so irọ́ ni méjèèjì kò sínú developed country kò sínú developing country tabala rọ́nù ọkọ̀ àwà tó ń búrú ẹ̀dẹ́ àbúrú sí ni wọ́n láì dábà bára tó ó ń burú sí sọ fún mi nínú àwọn ìlú tó develop ìlú kan ibi tó dáa ń lẹ́bá mọ̀ dé sí ètùtù ìdíjú ìdí ló mọ̀ rí ẹkùn mi lẹ́yọ̀ fún àwọn ìdíjú ìdọ̀lọ́pù láyé àbọ̀rọ̀ ní síra tó lélẹ̀ síra federal service ni wọn náà ló dá àtẹ́lá ti tó mẹ́ ó ti parí rárá o àkọlẹ̀ lágbára ìyẹn pé àkọ ilẹ̀ lágbára nìkan ìlú gbogbo ojú tó ní ìdọ̀lọ́pù láyé

ìlú tí wá ń bí gan tó jẹ́ fẹ́dá tẹ̀sìkiri kẹ́ tó wọlẹ̀ ẹ̀ mọ̀ pé jàgàjágá ni bẹ́ẹ̀lì kan ṣe wúńdọ́ sí wọ́n ti bàtẹ̀ bá wo tẹ́sìkiri jọ kẹ́ tó mọ̀ adé yìí ká tó wá sọ ìtòlítọ́ náà láti rùmù láti rùmù ìní kútùbà tó ní bẹ́rù jù gbogbo pé kan gbogbo wa ọ̀rọ̀ gbogbo wa ni afẹ́kẹ́ nìkọ̀ọ̀kan ronú ìjábọ̀ fọ́lọ́run ìjábọ̀ fọ́lọ́run ìbí tọ́rọ̀ burú jù lọ́dọ̀ àwọn tí ń darí máa fẹ́ ọ̀kan tàbí méjì táàpàlẹ́ kan bá ń bọ̀ tẹ bá ń gbọ́ pé ìjọba ó fẹ́ fúnyàn lóúnjẹ tẹ bá ń gbọ́ pé ìjọba fẹ́ fúnyàn láṣọ tẹ bá ń gbọ́ pé ìjọba fẹ́ fúnyàn lówó bẹ́ẹ̀ wá padà gbọ́ mọ́ wọ́n fúnyàn ẹ̀yin lè mọ̀ ọ̀dọ̀ àwọn tó yíó ló lọ ní o tẹ́ ẹ̀bá padà gbọ́ mọ́ wọ́n ní wọ́n tẹ̀ gan báyà àti máa irọ́ ni wọ́n ti dé ṣùgbọ́n tí nìra bá ń bọ̀ Ninu about two ẹja one million títàlíkà lọ bí one million tálíkà ni ìnira ó kárí pátápátá tó ní sẹ́kẹ̀lẹ̀ kan ẹjẹ́ káfà ní ó mọ̀ bọ̀ ẹ̀ẹ́kàn ìyẹ̀wà nígbọ́ ẹni tó wà mẹ́ lónìí àtẹni tó ń bò àti wà mẹ́ lọ́la ẹ dákun nínú làákàyè bó lè lọ́rọ́ ti sọ fún wa pé a ti sọ pé kí wọ́n sàǹfààní fún wọn wọn ò sí ni tíjọba ò sì lè mú big virus ó resign ìpínlẹ̀ bàbá ìjánu jẹ́ ọ̀rọ̀ ìsinú kò pọ́ sí mo torí mo dúró ra mi wò tó bá tó gbé àtòrí mo ṣe òṣèlú mo ti tẹ̀rí à òṣèlú tó ti gajù òṣèlú ayàtọ̀ tí a mọ̀ ní ṣẹ̀ríyà ó kọjá tó mo ti lọ llb tó kúrà lẹ́ llb táwọn wí tẹ́gbẹ́ common law fọ́nrán kan nínú ṣẹ̀ríyà islam àbí llb sọ̀rọ̀ sọ́lá tó sọ̀rọ̀ sàkà kò sọ̀rọ̀ alìkìyàmà kò tún sọ táyé tán àbí ṣẹ̀ríyà islam mo á òfin tí wọ́n fi jẹ́ ọkọ̀ bẹ́ẹ̀ mi yìí kí wọ́n jẹ́ olórí nàìjíríà tó sọ pé ẹfún àwọn èèyàn báyìí lásọ àbí ẹfún wọn ló ń jẹ kí mọ́ àmọ̀ pé wọ́n fún wọn láti pé mo yí lórí tó pọ́ sí ìfọ́n èèyàn pé àtẹ́rí ah, ah, bí ìpẹ̀lẹ̀ ní pé àwọn tó fẹ́ kọ́ jẹ wọ́n ti jẹun ìtò wà mẹ́rin mo ní kí wọ́n fi títì wọn wá fi títì ọdún kìíní ọdún kejì ọdún wọ́n ti wọ́n ti parí ẹ̀wọ̀ wọ́n ti dábọ̀ ogun abẹ́rẹ́ orí ìjọ nínú òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà láàrin oṣù mẹ́fà ọdún kan wọ́n ti dábọ̀ fúnjọba pé àwọn ti parí ẹ̀ 150 kìlómítà a ti tẹ́ta ní lọ́dún lè ọdún kẹwàá ẹwàáyẹ̀dẹ̀ ń gbọ́ pé wọ́n lọ gbé kíní wọ́n lọ gbé kọ̀tàtọ̀ la ilaha illallah àtẹ́kù sí títù nílùú kan náà láìsí sọ́nà ìjọba ní ayé láà ìjọba ní ayé láà kò dá pé yóò bí lọ́gbì sí wọn tí ẹ̀bá wọlé kìá náà àti tán bá yí padà dòní ọmọ ìbò ti rí ìbáyìí dòní ní àwọn táà ń kọ pé developed country títẹ̀síbẹ̀ náà wọ́n tó rí ìbáyìí ààrẹ rí ìbáyìí senator rí ìbáyìí governor ti rí minister rí ìbáyìí ṣe dúkì fíjọ nǹkan bí i ààrí farama ẹ̀rí ọkàn lásán láì pẹ̀pẹ̀ sí lọ́wọ́ ẹ̀yìn mẹ́lọ̀kọ́rọ̀ wọ́n á bí ọ̀rọ̀ lérè pé níbo là ń lọ ọ̀rọ̀ kan ni ìsí ẹ̀ náà wọ́n tó fúnra wọn àmàdíkà ah, ń lọ ọmọ nàìjíríà ní mẹ́rin lè pẹ́bọ̀lá ń lọ àwọn náà sọ fáwọn ìbáwọn lọ inú pàbò ọ̀pá tí gbogbo ọmọ adámọ̀ ìjẹ ayé gbà àwọn mi bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ adámọ̀ tí bó bá ti gbà láwọn ti jayé ìlúfà nọ̀síhà ọlọ́sọ́dọ̀ àwọn òlásìlò náà àwọn adarí gbogbo àwọn ànábì ọlọ́run àlẹ́yìn sọ́dátù ọ̀sọ́lá ni wọ́n bá ń pèjú wa ní àwọn ayàkọ̀ kan ni wọ́n ń kìnà sí hà fáwọn tí ń bẹ pẹ̀lú wọn ni wọ́n ń ta wọ́n jí wọ́n kọ̀rọ̀ lọ́wọ́ bá wọn nínú حب صلاحهم وحكمتهم وحب اجتماع كلمتهم على الحق àmà nífẹ̀ẹ́ pé kí wọ́n dúró lórí kámà nífẹ̀ẹ́ pé kí wọ́n rí dáadáa sí àwọn kan wà nínú olóṣèlú wọn fẹ́ kí ìjọba rí dáadáa sí ìjọba náà làwọn ti wà ìjọba náà làwọn náà ti jẹ wọn sì fẹ́ kí ìjọba rí dáadáa sí irú wọn òta wọn lẹ̀ ìwọ́n ẹ̀yàn gbọ́wọ́ iná tó bá jẹ́ wípé kìí sí látọ̀dọ̀ olórí tó nìyẹn o sẹ́gbàtọ̀ orí yóò ti wọ́ wá wọ́n ti báyé jẹ́ ràn nílẹ̀ tó wá sí pé kìí àwọn kan wà lábẹ́ wọn láyọ̀ ìbúnà sọ̀láha al-imam sáwọn ọmọ ọ̀fikún sáfẹ́kà náà lè sàfihàn sallallahu ta'ala alaihi wasallam tí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀yìn tó ti tìláwà fún iná alìkùrán lónìí kéyìn tó mú ilẹ̀ kílẹ̀ yìí sí ẹ̀mọ́mà dáhùn kí wọ́n yìí sọ pé wọ́n nígbàtà náà bí sọ̀rọ̀ lójú wọn bẹ́ẹ̀ ni ó ti mẹ́rin bá yóò fi sọ ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń jàjọba lógun tí ẹ̀fẹ́ kẹ́sà sí yọrí gbogbo wa ní láti yà nínú káàtà sí kájọ gbogbo sí wọn ogun bá kọ́ ogun ìdàkọ́ tàbá mọ̀ wọn ká fíṣì wọn out wọ́n ìfẹ́ ká yóò dáa tí wọ́n bá kọ́ pé kílẹ̀ òun súnlẹ̀ kanáà fọ́sọ̀ ó dá ilá kí sámọ̀ ò jábọ́ kí ìfẹ́ fún ṣẹlẹ̀ tí ò bá ti ní kàn wọ́n àmọ́ yóò fún ọ láǹfààní látara bẹ́ẹ̀ wọ́n rẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú sáà wọn fẹ́ ìyá tí wọ́n bá ti rówó ń bẹ̀ mílíọ̀n àbí bílíọ̀n wọn ní kò sí kovac kovac tó bá fi ìyá tó pa àwọn bíi two million yìí kó sáà ti dòró covid 19. àwọn kan wà bẹ́ẹ̀ lábẹ́ ìjọba wọn ìyẹn tó bá tẹ̀kọ́ lórí dà irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn àwọn nábùkátà nà sí hà kí wọ́n wo ta ló ṣe bẹ́ẹ̀ ṣáájú wọn

tí wọ́n ti gba sí ẹ aníkíní yẹn tó mọ̀ pé nǹkan báyìí wọ́n ní tẹ́wọ́n kánikánì kò wá gbà àwọn ọmọ òun gbọ́ yóò sì òun gbọ́ báyìí ni wọ́n wà ọ̀yà gbà lábẹ́ ìjọba tuntun tí sí wa ṣùgbọ́n lónìí ìjọba ayé ó mọ̀ yóò ní original document yóò lọ mọ̀ ẹ̀ tó gbé orí ẹ̀ ni ó wà tí àsìkò tí ó kò láyé òdìdé bí n ta ní pẹ̀nsẹ̀níà ọ̀rọ̀ pẹ̀lú alákòjú rẹ̀ tó yé mo gbọ́ kan tó wà authentic wọ́n ní 6 million yíyẹn ẹ faramọ́kẹ́ ẹgbà 4 kówó yí lè jáde yes or no àwọn tó fẹ́ gbọ́ owó wọn ní yẹ́rì ẹ̀fún wọn fọ́ ẹ̀mọ́ jẹ́ 2 tó kù

ó ní kí n kó láyé lónìí ó ní òní sí ó ní bí sọ́kí owó nìyẹn tẹ́ wá ń pèyàn kàn bí ẹ̀yàn pé bí sẹ̀jọba ní ìrìnà ṣe fóònù wọ́n ti fẹsẹ̀ gálẹ̀ báyìí ó láwọn ibi tí wọ́n ti rówó nìyẹn àtàwọn ibi tó jọ jọ jọ jọ ó ní òní bá wọn sí nínú nọ̀síhà fún àwọn adarí ó ní kámọ̀ tó wọ́n síbi dáadáa kámọ̀ tàwọn jí lórí àtìsẹ́ ìrìnlẹ́bá kù sí nípa fífẹ́nu sọ bí kútúwà ti jùmà bí wà síta gbangba lọ́nà tó bọ́pọ̀lọ́ mú kìí sí pé kìí sí ìlú lọ́nà tó bọ́pọ̀lọ́ mú gẹ́bà àti kọ́nù ṣẹ̀dá ìsìlámù yẹn nítorí pé tí wọ́n bá gbọ́ ìtàfẹ́ tí wọ́n bá gbọ́ wọ́n ti ẹ̀gbọ́ tí wọ́n bá gbà níta fẹ́ nìyẹn tí wọ́n bá gbọ́ tí wọ́n ò gbà á ti mú ojúṣe ti wá wá ǹjẹ́ ìdá ní ọmọ pẹ̀lú sákèèsì jẹ́ ìpínyàn sákèèsì àbẹ̀lẹ́ rò pé bá ń kọ ìlú ní ó fún àtọ̀ ní ẹrù pé kò lè débi ìjọba ìjọba mọ̀ pá ń sọ̀rọ̀ ó mọ̀ pá ń tanijí ó mọ̀ pá ń sọ sápé ìdìtẹ̀ ìgbàjọba labá péjọ kò ní ìdíkà fẹ̀ sọ̀rọ̀ tó bá ìṣẹ́jọ ráwọn agbófinró ọmọ sábà sọ̀rọ̀ kan lẹ́ẹ̀ bá ti ṣèjọba ẹmọ̀fà níjọba ààyàn ẹmọ̀fà níjọba tẹ́ bá ṣèjọba nígbàtà bá gbéyàn ní ìsìnkò ní ilẹ̀ onísí tó bìdé ìyájọ́ tó ń bá di níbàdàn lọ́yọ̀ sí àwọn ní tó sùn yẹn mọ́ gbẹ̀bọ̀ ní state capital àmọ́ wọn ò rí dáadáa ráàlù kódà ìjọba tún burú débi pé sáwọn aráàlú bá sọ pé ẹjá tún sí dáadáa kan ẹjá tọ́nà sí ọtúnmọ̀ léwọ́ kó mẹ́ wọ́n ta rán ìṣẹ́sẹ́ mọ̀kànlá ìjọba ní ọ̀nà ó sì ti bàjẹ́ for the past 20 years àti ráwọn tí ọlójú àní ìwé ẹgbẹ́ ẹ̀ka tó bí ṣe mo tún gbọ́ kan kò sí fi ọ̀sẹ̀ kan tí wọ́n ń pépè dé ọ̀kan láwọn ìjọba tó ti lọ tó so olórí olórí olórí state wọ́n láwọn èèyàn sọ pé àwọn fẹ́ ṣe iṣẹ́ bílíọ̀nù nínú owó ara wọn ọtún àtijẹ́ dáyé fẹ́yẹ dáyé ká tó gbàgbọ́ wọn ó sì sáwó yẹ fún ìjọba ó ṣẹ̀ṣẹ̀ wá sí ìlú láì tó lóṣèlú wọ́n ní pé bí lágbájá tèbówó wọ́n bèèrè lọ́wọ́ tiẹ̀ náà tí òjò ṣe ìjọba ìmọ̀ tèbó fẹ́ràn ìjọba lọ́wọ́ la hawla wala quwwata illa billah ìgbésí ayé báyé bá lè dàbí kú dàbí ilé ìwòlè lè lọ́dọ̀ ọmọ adámọ̀ ìkankan tó kàn fi lọ́kàn balẹ̀ níwà àtìkà tí mo gbọ́ lọ́dọ̀ ẹnìkan ó lẹ́rìí ọkàn máa jẹ́ wọn lẹ́kọ̀ọ̀kan kò sí ọmọ adámọ̀ tí nílò kò sí nílò lò tí kọ́ńtẹ́sì onídàlámù ẹnu wípé ìmúkúmu àti jẹkújẹ àti pakúfà èyí wọn àti gbogbo tó lè fàkẹ́ ní ó lè tí wọ́n dé sùmùlẹ̀ tí wọ́n fi ní ronú pé a sì yàn ń kà wọ́n lò lọ́pọ̀ láti láyé kéèsì fẹ́ẹ̀dì ọkùn ní wà tí kò sọ̀rọ̀ ajá mú fi sí yìí ní ti àdámọ́ gangan tó jẹ́tọ̀ tọ̀dọ̀ lọ́n tó dámọ́ yẹn ká tó wá bá sọ̀rọ̀ lọ́n ẹ̀rí ọkùn ọmọdọ̀ náà àwa náà abala kan nínú ìjọba ni wá alìsá ń darí àtẹni tí wọ́n ń darí àjọ wà papọ̀ ní àwọn tó wà mẹ́ lónìí láìpẹ́ ni wọ́n bọ́ síbẹ̀ tí wọ́n jáde látara wa ẹni tí ó bà bọ́ síbẹ̀ lọ́la àtàwà lẹ́yìn ó ti jáde ìròyìn tó burú jù tó le jù jù àwọn tí ń ṣe lọ́wọ́ lórí lọ ń bẹ lórí ẹgbẹ́ bọ́bẹ̀ lọ́la kí wọ́n fi kí wọ́n fi rè wá ẹ̀dàkùn tí wọ́n fi rè wá kí ni wọ́n fi kọ́ wa ìlànà ìsúná àdílànà náà iṣẹ́ fífẹ́ àtiwá burú àti pààlẹ̀ ní ibẹ̀ lọ́wọ́ ẹni tí ò sí ìlágbára àjọba lọ́wọ́ tọ́mọ adámọ̀ wù yóò jẹ ẹmọ tí ó ṣe tó bá lágbára àjọba lọ́wọ́ ẹni tí ń gbéyàn pa ẹni tí ń jiyàn gbé ẹni tí ń jiyàn tà ní kàbí ìrúkègbò ni wọ́n ta àwọn ọmọ kan ní 200,000 pé kọ́lọ́fẹ́ kan lè máa wà tàwa fẹ́ síjọba kọ́lọ́fẹ́ kan lè sẹ́kù síjọba bẹ́ẹ̀ tí ètò ìjọba ọ̀bá jọmọ bẹ̀ àwọn kan bẹ́ẹ̀ sọ́jọmọ bẹ̀ sọmọ gbogbo kọ́lọ́ fi wọn sọmọ bí tọ́jà rùn sàwọ̀ wọ́n pààyàn tí wọ́n bọ́ òkú nílẹ̀ níbi ìfẹ́lẹ́ ọ̀pọ̀kọ̀ntì tán padà mú àwọn tó pààyàn òkú lásán wọ́n sì rí inú pápá wo ni wọ́n fẹ́ wọ̀ níbi ìfẹ́lẹ́ ọ̀pọ̀kọ̀ntì àbínú abẹ́ àpáta wo ni fẹ́ wọ̀ ní ìfẹ́lẹ́ ọ̀pọ̀kọ̀ntì àmọ́ torí táwọn kan náà wọ́n náà lọ́pẹ́ ẹ̀nà pààyàn wọ́n jẹ́jà kan ní ọ̀pá ìrìnlé láìpẹ́ kan báyìí tó pé ìtọ́jà láti náà ni lọ́kẹ̀ta mọ̀ fún tó débẹ̀ ẹ wò lọ́rin tọ́fà ó sọ nínú àwọn àjọ̀nù kí ẹlọ́pẹ̀ tó sí jà ẹmọ́jẹ̀ ń ṣe ra wọn ní ìṣẹ́wọ́jẹ̀ ń gẹ̀ iná jó ní àtẹ̀kùn hajj 1995 1995 1995 náà ni tí ma ti ní tèk iná yẹn lágbára pé ìgbàbàjẹ́ pọ̀ bí ẹ bá rí àfihàn panápaná láàrin ká jíjú ká tó là subhanallah wa hawla wa la quwwata illa billah nísàlẹ̀ àtòkè pẹ̀lú plane ní kàtí ìdẹ̀kẹ́ ó mẹ́rin pé wọ́n ti gbára dì tẹ́lẹ̀ iṣẹ́ tí wọ́n ni pé iná lè sẹ́yọ ń bàtẹ́ ìlérò lọ́sàn àdìlóòrù mo ní tí ò bá sínú facilities yìí ní bí ẹwò yọ ọmọ adámọ̀ tí ó sófò wọ́n pàtí àwọn ọkọ̀ kan lọ sí lọ́sbọ̀s bí i 12-15 wọ́n sì gbóná tẹ̀lé ra wọn àwọn èèyàn sẹ́yìn kan sá àsálà èèyàn òkú kí èmù ẹ̀mí àwọn èèyàn ṣùgbọ́n dúkìá bàjẹ́ táà ti mú àwọn ẹ̀kọ́ tàfin panílá tókè táwọn ìṣàlẹ̀ pa láti sàlẹ̀ wọ́n wá fi àwọn èèyàn sí agbófinró mo ti sọ́nù kó túbọ̀ àìsà bá gbàgbé àwọn afẹ́fẹ́ ní èdè àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn ò ka á ní èdè àmọ̀tẹ́kùn yẹn àti wá pé ìwà ọmọ èèyàn a bá rí ọlọ́kàn ìwà aláàbí tá a bá rí ọgbẹ́jùnù lọ́kàn kò bá dà wọ́n ń àwọn èèyàn fún láàbí kọjá àbíjọba fi ń tẹ́nà àwọn sójà àtàlọ́pàá àwọn ìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyẹn wọ́n ti yí wọn lágbo ìbàjẹ́ láwọn tán jí ọba gan dákọ sí lọ́rùn policemen àtàwọn míì tó dàbí wọn àwọn èèyàn míì wà tí ò lásọ̀ ìjọba lọ́rùn táwọn náà ti bàjẹ́ àárùkọ àmọ̀tẹ́kùn ní sọ́fẹ̀ àmọ̀tẹ́kùn ní àmọ̀tẹ́fùn agbọ̀nọ̀dáwọn jọ kò sì lè sọ́fẹ̀ àbítà bá gbọ́nà pé ha

contribute fún development in society tí ò ní máa ronú gbogbo wà pé bóòlù ó sì ń tèrè bá tàwọn èèyàn jẹ́ tó ń sáwọn tó ipá ìjọba káwọ tí wọ́n bá sínú wọn ipá ìjọba ká débì kan tí wọ́n bá sínú wọn tí ìbá tàwọn ni wọ́n ráyàn náà àdúgbàtẹ̀ rí lẹ́nu jọ́mẹ́ta ìlànà pé sójà ń rí padà sójà àwọn ìbá ẹ̀ sójà kan sọ fún pé we sójà we security men we are not we are not safe àwa gangan are safe bìrìtà sí àwọn tán sọ pé ká safe wọ́n ti rán yàn láàbì ní ìsú sójà pé fún lọ́pa sójà yẹn náà tó lé báyìí àti tọ́lọ́wọ́ sàtúnṣe wa àwọn táà tí ìdérí ipò táàtẹ̀ ní bá wọn débẹ̀ táàtẹ̀ ní kùsùrú tábí kò láyé wa ẹ̀yẹ́káwà náà dúdú bá ti develop àwùjọ alìkùránì kẹrìm nínú nọ̀síhà tí ó jẹ́ tí ń dẹ̀bá alìkùránì kẹrìm oníkẹ́sákù nígbà láyé àti rẹ̀gúlétì ayé wa ó jẹ́ tí òní ó máa darí wa sọ́kùn sósì pẹ̀lú àtòdígbàtà wá fi gbé fáwọn ọmọ kájẹ́ kí wọ́n mọ̀ pé ẹgbàgbé english and math tó bá fi lè fèèlì koran lọ fi fèèlì láìpẹ́ ẹnu la fi ń sọ ní ìsìn kò sí lọ́kàn àfihàn péréte gbàtọ́ apáàsì english àti math wọ́n á ní kíni tó fèèlì koran ò fèèlì ẹ̀ nákọsílẹ̀ ò tún fèèlì ẹ̀ lọ́kàn nítorí wọn wáyé rí rẹ̀ ìwà nábì èèyàn fèèlì ẹ̀ ó fèèlì Quran ó fèèlì sírọ̀ ní kíkọ àti ní inú òṣèṣí àwa ní English àti math àti mélòó kan kírẹ́dìtì ti pé subhanallah ẹ̀sàn ayé ni òṣìṣànjẹ́ pátápátá ni oríire kí ló ṣe nígbàtí orí spiritual life lò kò padà ní wúlò fún ọmọ adámọ̀ kò padà ní wúlò fún rẹ̀ kò ṣàǹfààní fún rẹ̀ torí náà ẹ̀yọ́ mọ̀ yàmìlẹ̀ islam ẹjẹ́ ajá kúrò wọ̀tàn hasana kájá òkọ́ tẹ̀rẹ̀rẹ̀ fáwọn èèyàn míì ní gbogbo olùgbé sí pátápátá àkọ́nà àwọn ẹni ọlọ́run ó ní mo búra ó ní iná àhábà ìbáàdìláì ìlàlọ̀ ẹni tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù lẹ́nìkan bẹ̀ẹ́mí tí ó fẹ́ kọ́lọ̀ nífẹ̀ẹ́ òun ẹni tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ ti parun láyé láti ìsàmójú ọ̀dọ́lẹ̀ sí àmà ṣùgbọ́n tọ́lọ̀ bá wá nífẹ̀ẹ́ àwọn èèyàn àwọn tí wọ́n máa kì í fẹ́ ọlọ́run ń bọ ẹrú ọlọ́run lọ́kàn wọ́n máa báyẹn sọ̀rọ̀ lọ òṣìṣẹ́ báyìí ọlọ́run ti máa ń fẹ́ báyìí ọlọ́run òṣìṣẹ́ báyìí òṣìṣẹ́ sọ báyìí òṣìṣẹ́ hùwà báyìí àwọn tí wọ́n máa ń kì í fẹ́ ọlọ́run bọ́yàn lọ́kàn ẹni wọ́n yóò wọ́n sì máa kọ́ ẹrú ọlọ́run ẹ̀dá ọlọ́run ní tí ó sì fi nífẹ̀ẹ́ òun náà àwọn kan sí sẹ́yìn ọ̀ wọ ẹ̀sà àwọn nàfẹ̀lẹ̀ arúgbù bí nàfẹ̀hà gbogbo ìgbésí wọn fi sọ̀rọ̀ lọ́run ìtọ́tàwọn na sọ̀fẹ́ tí máa ń sanwó wọn wọ́n sì tún rí pé ọ̀rọ̀ ìrìnlẹ̀ ó ń bẹ léjìká wọn ó sì gbèrò wọ́n máa jẹ́ káàrin ẹ̀fẹ̀gbẹ́ ọlọ́run àtọlọ́run ó tán subhanallah ó sì wá lóorin ju ẹni tó ní ìkìwà má gọ́ọ̀nà lọ àbí mínísà ṣé kẹsẹ̀ fẹ́ nìyẹn ok màá bá mínísà sọ ẹ máa padà pè wọ́n àbí káwọn náà pè yín ẹ sì máa feel on top of life sẹ́ni ẹ bá ṣe bẹ́ẹ̀ lóòótọ́ bẹ̀tẹ́ tó ní ìkìyàn mọ́lọ́run tí ẹ̀ tún jẹnu ẹ̀ oníkọ̀ tún jẹnu ìbúmọ́ tún jẹnu ìbáwí ó tún jẹnu àwòmọ́jú subhanallah wàlá haúlà wàlá quwwata illa billah ẹgbẹ́ tó lọ ń pa wá láti ní pé yá yọ́ lè dínà amanu ittaqullaha wa qulu qawlan sadida ẹ̀yin mọ́mí ní òdodo ẹ bẹ̀rù ọlọ́run ẹ sì máa sọ̀rọ̀ tó ṣe déédéé ó dàbí ìgbà tó jọ èdè ní èdè yorùbá wa qulu qawlan sadida ẹ máa sọ̀rọ̀ tó ṣe déédéé rẹ̀ máa kó oúnjẹ tó ṣe pé wọ́n bá ọ̀rọ̀ náà ṣe déédé àgbàlẹ́ sọ̀kọ́ lẹ́sẹ̀ ìdá láti bá kú tí bá ní àǹfààní tí wọ́n bá fi ní ṣe chairman local government ní Ògbómọ̀ṣọ́ north máa ń sọ Ògbómọ̀ṣọ́ north di kódà yóò rìnrìn ju London lọ mashallah àwọn abẹ́lọ̀ pé ọlọ́run ti orí bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ wà kúrò kọ́ làǹfẹ̀dìdà ọ̀rọ̀ orí tí ẹgbẹ́ ìjẹ̀bá ní lọ́kàn ó rí pé kò rí pé ó gbèrè ẹ̀ tí ò náà kẹ̀kàn jù pé kó yóò kàn gbèrè ẹ̀ náà ni أقول ما تسمعون واستغفر الله تعالى ولكم إنه لغفور رحيم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم غفر الله تعالى ولكم